láti aṣáwá èdè wa ìlú ìbàdàn láwà ní top one gardens níbi tí a ti ń ṣe ayẹyẹ ọjọ́ bíi babawa àgbà onífújì alhaji ìyànda sàwábà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá wa a wà pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkà rẹ̀ bàbá olórin náà bàbá mi báyìí a bá yín sọ̀rọ̀ nǹkan tó bá mọ̀ ń pa tó ń nǹkan tó bá tún fẹ́ sọ bàbá mo kí yín sà. orúkọ mi ni alhaji mesco adisa aziz aroli àgbà onífújì. ẹ pẹ̀lẹ́ bàbá mi. ẹ ṣeun. torí alhaji yọ̀dá sábàlá ṣe wà ń bílẹ̀ ni fọwọ́n ara lé tó ń wò yìí kí lẹ mọ̀ ń pa bàbá kí lẹ fẹ́ sọ ń pa wọn. mo ti mọ alhaji yọ̀dá sawaba láti nineteen títí tó fi wọ eighties the two thousand plus tá a wà yìí aṣíwájú ni wọ́n nínú onífújì àrírí kọ́ṣe dáadáa dẹ̀ ni wọ́n àgbàlagbà tó jẹ́ pé wọ́n máa ń gbà fún conditions tó bá wà ní wọ́n sáré iwájú rárá ọlọ́run ló gbé wọn gòkè àgbà lẹ́ni sàwábà at seventy ah ọlọ́run adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ọlọ́run jẹ́ káwa náà lè dàgbà ká dògbò bíi tiwọn. kílẹ̀ rò bí àwọn olórin tó ń bọ̀ kílẹ̀ rògbò lọ́ lè kọ́ nínú wa àti ṣe bàbá kílẹ̀ rògbò lè kọ́ nínú wa wọn. mo sọ síwájú lẹ́ẹ̀kan mo ní téèyàn bá lè ṣe sùúrù tí ò sáré pé kóhùn ó wà níwájú gbogbo gbà máa sáré wájú máa sáré wájú èèyàn lè ṣubú tí ò bá bá kádàrá èèyàn mu aláàjì yàn ọ̀dà bíi ṣe mọ̀ wọ́n right from the time ọlọ́run ló ń gbé ògo fún wọn nídìí iṣẹ́ yìí wàláì Eh, ẹni bí ẹni ni wọ́n nínú olórin tẹ́wọ̀n bá wo àwòkọ́ṣe wọn wọ́n ń jèrè látara iṣẹ́ tó ti ṣe lánàá wọ́n wá ń jèrè látara àwọn ọmọ tó ń bí ọlọ́run jẹ́ káwọn ọmọ wa lálùbáríkà. ẹ á bá mi ṣàdúrò ní ṣókí fún wọn gbọ́dọ̀ ṣe seventy one eighty one ninety one hundred. Ah, ọlá láìla ilẹ̀ àǹtẹ̀sùbọ̀ anaka ìníkùntùn mi náà sọ́ọ́lì mí ìnà ọlọ́run wọlá ìlú tí wọ́n bí mi sí ìlú tí mo ti wá ní Ìlọrin ọlọ́run wọlá ọ̀kan nínú onífújì ní Nàìjíríà tí mo jẹ́ ọlọ́run á wọlé àwọn àfáà tí alhaji sawaba tí wọ́n kéwú lábẹ́ wọn á wọlé tíṣà tó kọ́ wọn níwèé á wọlé òbí wọn tó wò wọn tó fún wọn lọ́yàn á wọlé bàbá tí wọ́n tara wọn jẹ́ gbogbo ìgbà tó ń bá lò láyé wọ́n sì máa tuntun wọ́n máa tuntun wọ́n máa tuntun bí owó dọ́là ni. wàhálà yìí ni èjì yìí bí mò ń sílẹ̀ lórí náà. Church, bàbá wa alhaji yọ̀dá sàwábà òun la wà ní top one garden nílùú ìbàdàn báyìí mo dẹ̀ ti wà pẹ̀lú ẹ̀gbọ́n mi bàbá mi tó gbayì bó tẹ̀ jẹ́ wípé ẹ̀ lólùfẹ́ wọn ẹ ti ń béèrè wọn pé ètò àgbààgbà tá à ń ṣe lórí nígbàtí ń pè yẹn tí ìrì wọn mo dẹ̀ ní alayé òráyè ní káàkiri lọ́nlọ́ wọ́n ti wà pẹ̀lú mi báyìí wọ́n á kí yín wá dẹ̀ tún sọ pé kẹ́ má bínú pé láìpẹ́ láì jìnnà ọ̀hún bọ̀ lórí nígbàtí bàbá mi mo kí yín sà ẹ bá mi kọ́ ọ lólùfẹ́ yín káàkiri. èmi Alhaji Abbas Akande the paramount king of music mo bá àsìkò ibẹ̀ yín olólùfẹ́ mi pé ẹ má bínú ẹ má bínú mo máa ṣe tí ẹ fẹ́ yẹn lágbára àti Elédùmarè láyé ìpẹ́ yìí náà ni tí ò ní jìnnà lórí nígbà tí. bàbá a wà ń bí torí Alhaji Yọ̀ǹda Sàwábà mo dẹ̀ rí i pé ìrìn pọ̀ lẹ́nà ẹ̀dẹ̀ wà ń bí ẹ fara ṣe kí ló dé tó yẹ pé ẹ ṣe fi mọ̀kọ́ tẹ̀ ń ṣẹlẹ̀ tẹ̀ ṣe wá celebrate Alhaji Yọ̀ǹda Sàwábà lẹ́ni. mo láti ṣe bẹ́ẹ̀ nítorí pé bàbá wa ni wọ́n bàbá wa ni alhaji sahaba bàbá wa ni wọn ẹni tó bá dẹ̀ fẹ́ tágbà náà á pọ́n àgbàlẹ̀ torí ẹ̀ mo ṣe láti wà ń bí. kí lẹ rò bí àwọn èèyàn lè irú ìwà wo lẹ rò bọ́ lè dìmú nínú wa alhaji yọ̀dá sábà tẹ́ rò bí àwọn olórin náà tún lè wọ́n lè rí dìmú bẹ̀ nínú wa wọn. èèyàn dáadáa ni wọ́n wọn rẹ̀ múyàn sínú wọ́n nínú kan wọ́n máa ń ṣe dáadáa wọ́n ń ṣàbòsí àwọn tí mo gbádùn lára wọn nìyẹn fáwọn olórin tó ń bọ̀ tí wọ́n lè wà pẹ̀lẹ́ yín báyìí tá a wà pẹ̀lú yín ìmọ̀ràn lẹ fẹ́ fún wọn tọ́wọ́n náà fẹ́ gbégbá fújì àmọ́ tọ́sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ràn lẹ fẹ́ fún wọn. kọ́ máa ṣàbòsí kọ́ máa nínú kan kọ́ máa ronú pé ẹni tó bá wà wájú àwọn fẹ́ mú kúrò lójú ọ̀nà no kàn fọlá ẹni bẹ́ẹ̀ kàn fi tọrọ kọ́ lọ́n jẹ́ káwọn náà tagbà lórí kò easy láti dé kó àgbàlagbà ó ti yẹ so ìmọ̀ràn tèmi nìyẹn nítorí bá dẹ̀ ti ń ṣe kàn ṣe dáadáa kàn má dẹ̀ jẹ́ kẹ́ni bòdì ṣí àwọn lójú ọ̀nà. ẹ ṣe àmọ̀ báyìí dúpẹ́. ní sísá ọba ọjọ́ ọ̀dẹni tó ń ṣiṣẹ́ látara eré fújì ológo káàkiri àgbáyé yọ̀dà sáwá bàdùgbẹ́ mọ́ lọ́hùn ọba. bí lọ́lọ́dẹ́ sì kírun mi bá ń bẹ láyé òun yóò bá ṣeré ọ̀dọ́ bí yọ̀dà ọ̀hún ayde balo gumago ke bela bo yo ke belie yo ko ni ni tra ayo ma baje lo la pa sani Ìbàdàn sanle mo se balo wa mi buji ma ere ni ayde Ọlọ́run bá a bá gbogbo arúgbó ọjọ́ nínú onífújì ní ilẹ̀ yìí kò sọ́mọ́nà tí ọjọ́ ṣe àyè. àkọ́kọ́ ọ̀rù òyìnbó tí mo lọ fújì mẹ́rin gẹ́ ló mú lọ kí n tó dẹ́ni tó ń dà lọ ní adé alẹ́ mo dúpẹ́ lọ́wọ́ mi ní ìgbé àìlè ráìsì Ìbàdàn nílé Olúyọ̀lé aláàánú ní àìlè o. onífújì alhaji yọ̀ǹda sàwábà láwà ní top one gardens nílùú ìbàdàn gẹ́gẹ́ bá dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ni pé ọ̀pọ̀lọpọ̀ ohun yẹn la máa níbẹ̀ àárí hmm, àwọn àgbà olórin àádẹ́rẹ́ àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé nídìí iṣẹ́ yìí wọ́n ṣe kí ni <laughs> òkè òkè lọ́wà hmm, a fẹ́ bá wọn sọ̀rọ̀ pé kí nìkan tó mọ̀ ń pa bàbá wa ìgbà wo ló ti mọ̀ wọ́n sọ́mọ̀ orin kọ̀ọ̀kan torí wọ́n tún mọ̀ jọ lọ nípa bàbá mo kí bàbá wa Alhaji Boye Galawa bàbá mi mo kì í sà. ẹ kú ohun yóò máa ju iṣẹ́ o orí yín ọkàn òkè kò ní gbákẹ̀ àrí yín. ẹ bá ń kí wọn olólùfẹ́ yín náà ẹ bá ń kí wọn olólùfẹ́ yín bẹ̀rẹ̀ àbí léde tẹ̀sẹ̀ máa ń kí wọn tó máa ń dùn mọ́ wọn yẹn. náà kò ju ẹ kújọ mẹ́ta ẹ kú gbanú àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe ẹ kú òjò ẹ kú ẹ̀rùn ẹ kú ọ̀gìnìntìn ẹ̀sìnkú ọyẹ́ torí pé gbogbo èdè tá a bá pè ń àwọn ibìkan ń sùn lọ́wọ́ àwọn kan ń jí lọ́wọ́ àwọn kan ń ṣeré lọ́wọ́ àwọn kan ń yẹ̀rùn lọ́wọ́ òtútù máa kan lọ́wọ́ gbogbo bí wọ́n bá ti ń gbà tó mọ̀ pé nígbà tí nígbà tí ẹ̀rìn jìnnà gan so ibi ọba jẹ́ ní àkókò bí ẹ bá wà mo kí n o ẹ kú gbanú àsìkò yìí. ẹ ayẹyẹ bàbá aláwa ṣe mi láti jọ̀dá sàwábà ẹ mú mọ kẹ́dẹ̀ tí mọ àwọn lọ́jọ́ ti pẹ́ díẹ̀ ẹ bá wa sọ nǹkan méjì mẹ́ta mẹ́rin àti pé báwo lẹ ti mọ bàbá wa. mo mọ̀ wá tó ní ní àkókò yìí eh, forty nine years ago òun ni mo ọmọ tó mọ̀ wọ́n ó pẹ́ díẹ̀ mo jẹ́ni tó nífẹ̀ẹ́ wọn mi ò kí n sọ ní fújì o láti kékeré ayé mi o ṣùgbọ́n mo láìkó orin wọn torí pé wọ́n máa ń mú wọ́n máa ń já wọ́n máa ń sọ wọ́n máa ń já orin wọ́n dẹ̀ máa ń sọ orin bí òwú aláǹtakùn so orin wọn ó yàtọ̀ sí tẹlómìn bó lè jẹ́ pé ìjàsẹ́ rẹ̀ lè bá ti aṣíwájú wọn Barrister mu àtàwọn míì ṣùgbọ́n ohun wọn ò bá mu lọ títí àgbékalẹ̀ wọn dẹ̀ yàtọ̀ so wọ́n máa ń tẹ̀ ń ṣe lórí iṣẹ́ yìí so ọjà nǹkan tí mo fi láì kan yàtọ̀ sí torin èèyàn tó máa ń lọ jẹ́jẹ́ ni tí kì í bá ṣe orin níbi ọba jókòó sí bí ìgbà kò ní lè jẹ́ kọ́kọ́ tán ni ṣùgbọ́n ló bá gba microphone iṣẹ́ àṣẹ lára wa hàn. wọ́n jẹ̀yàn dáadáa kò láhùn kò káyéléyà lójó pẹ́ dìgbà tó lọ gbogbo ẹni bá káyéléyà kí ẹ ọgbọ̀n alẹ́gbẹ̀kan orí ló ń máa kú torí pé ntọ́lọ́hún ṣe ni ó ṣe a lè ṣẹ́ bọ́ a lè oògùn bá a ti wáyé ọlọ́run ọ̀mẹ́ni ẹni àkókò rẹ ti lọ lọ́mọ àwọn yẹn ẹni ntọ́lọ́hún bá fún ó gbà Eh, wọ́n mi lè pọn lọ́rẹ́ mi ọ̀dọ̀ ọ̀rẹ́ mi náà ni wọ́n sọ tábà jura wa lọ bóyá bí ọdún mẹ́ta ni wọ́n gbà ni mo gbà ni wọ́n gbà lọ́dọ̀ mi eh, but àmórí wọn bí aṣíwájú tó dẹ̀ lákàwọ̀ ọ̀dọ́ and that's all fọwọn tí wọn fẹ́ ṣe entertainment generally yálà orin yálà eléré torí gbogbo wọn lẹ ti bá lò gbogbo wọn lẹ mọ̀ dáadáa fọwọn ọ̀dọ́ tọwọn náà fẹ́ ṣe ṣe entertainment generally ìmọ̀ràn lè fẹ́ fún ọ eh, kó jáde lẹ́tọ̀ ẹnu àgbà bí ẹnu tiyín. olórin àbí. olórin eléré gbogbo entertainment. kọ́ má sáré bọ́jà ni ẹ ń sáré bọ́jà tó rò pé nǹkan kan dùn náà fẹ́ máa lọ sẹ́ kó bèè lọ́wọ́ orí ẹ̀ pé ọ̀nà wọ́n kọ́kọ́ ara wọn náà ǹjẹ́ mo lẹ́bùn mo fẹ́ lọ ṣe ọ̀tọ̀lẹ́kọ̀wé ọ̀tọ̀lẹ́kọ̀ ti ọpọlọ ọ̀tọ̀ ti dílé ọ̀tọ̀lẹ́kọ̀ ọ̀ràn ẹ̀bùn àtọ̀dọ̀ kò ṣe é akẹ́kọ̀ọ́ òwe mọ ni kéèyàn kọ́ sàwárí ara ẹ̀ náà lẹ́yìn yẹn tó bá fẹ́ mú kẹ̀mí sẹ́yìn kọ́ mọ́ kọ́pì ẹnìkan tó bá ti kọ́pì èèyàn ẹni yẹn ló ń sìn wọ́n á ní òun kọrin bíi lágbájá òun sọ̀rọ̀ bíi lágbájá òun kéwì bíi lágbájá òun sunrara bíi lágbájá òun díkè bíi lágbájá òun pẹ̀sà bíi lágbájá òun sùn jala bíi lágbájá wọ́n máa sọ bẹ́ẹ̀ so òun gan fúnra ẹ̀ gan wọn à ní fẹ́ rí ó pé àwọn kan wọ́n mú yẹn wáyé pé wọ́n máa jalè onílé bọ̀tẹ́ lẹ́yìn wọ́n sì máa mẹ́kẹ̀ ṣé gbogbo yẹn lọ́wọ́ alẹ́ ẹ ọ wà nù ọ wà nù sọ̀sọ̀rọ̀ tí a mẹ́kẹ̀ mélòó nu rú ẹ̀ jẹ lọ ṣàwárí ara ẹ̀ dẹ̀ má lè pa ẹni tó ti dá fún tó bá tó dá fún bilẹ̀ sọ̀sọ̀ lọ fẹ́ tẹ̀lé bóyá ń tẹ́ǹdì ni ọba ti ń sáré lápá ti ìwọ̀n tọ́lọ̀ máa fún ẹ́ ti sẹ́yìn ẹ̀jẹ̀ kó tẹ́ lọ́rùn náà àwọn tó bá dẹ̀ jẹ́ ọ̀gá ẹ̀ respect wọn bọ̀wọ̀ fún wọn ṣe pẹ́pẹ́ stoop to conquer. èdè wa ìlú Ìbàdàn láwà níbi tí a ti ń ṣe ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ìbí fún bàbá wa àgbà onífújì Alhaji Yọ̀ǹda Sawaba ẹ̀dẹ̀ wọn bó ṣe lọ́ bí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àgbà olórin náà la máa pàdé ń bí àtọ̀wọ́n jẹ́ pọ̀ gangan lọ́dìbàdàn mú ìfọ̀rọ̀bọ̀rọ̀ tẹ wò tẹ gbádùn lórí nígbàtí ẹ nígbà tá a wá bá bàbá wa Alhaji Rasheed Ayinde Fujimi tẹ gbádùn gidigidi gan tẹ ní à ẹ fẹ́ máa wò lọ ni mo tún wà pẹ̀lú bàbá báyìí ẹ mọ̀ kí bàbá ṣe gbérí wọlé láti fọ́rìn ni ẹ adẹ̀ ń ṣe fàájì lọ́mí bàbá mi mo kì í sà. ẹ káàbọ̀ sórí ètò àdúpẹ́ fọlọ́. ẹ bá ń kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri tán wò yín sà. ẹ mo kí gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé tí wọ́n ń wò wá lórí nígbàtí nígbàtí wọn ṣẹ̀ṣẹ̀ máa wù wá ń bẹ̀ náà bọ̀ mo tó kí wọn pé a kú dédé àsìkò yìí a káàbọ̀ sí ibi ayẹyẹ ọjọ́ bíi bàbá wa alhaji isiaka ìyàndá sawaba isi sawaba. ní ṣókí bàbá tó dì mí nífẹ̀ẹ́ ká pẹ́jù lórí ẹ̀ ẹ̀ ó tó bá wo tẹ̀tì mọ bàbá ti pé kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún wa nípa bàbá wa tó ń ṣọjọ́ ìbílẹ̀ ni. ah hey, alhaji sawaba tí n bá ní kí n máa sọ̀rọ̀ láti sìn mi ò lè sọ tán tó máa fi di ọ̀túnla alhaji sahab àwọn bàbá táwa wò nìyẹn tá a fi sọ pé fújì wùwà akọ lẹ́yìn dr sikiru ayinde barrister kọ́lọ́mbà wa fọ̀rùn kẹ́ bàbá bàbá wa general collington tí wọ́n kù ní bàbá fún wa àwọn bàbá yìí làwa tó ń wò kọ́lọ̀ kó jẹ́ kẹ́mi wọn kó gùn kí wọ́n pẹ́ fún wa wọ́n ń ṣe seventy báyìí kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n ṣe hundred ìwà owó lẹ́rù wọn olórin náà àtọ̀wọn tó ń ṣe entertainment náà lè dìmú nínú ìwà bàbá wa yìí kí lẹ́rù bọ́ tún lè rí dìmú nínú ìwà wa tó máa wúlò fún wọn. ṣe rí ìwà tí wọ́n lè dìmú nínú ọ̀rọ̀ Alhaji Sawaba ni pé bàbá yìí kò ń tara anybody kò ní lára béèyàn bá ń lọ wájú pé ẹnìkan ga o a tún máa ṣàdúrà fún onítọ̀ pé bó ṣe ń ga kó má lọ ọ̀lẹ̀ nǹkan tí mo fẹ́ káwọn èèyàn kan máa rí mú nínú wa wọn nìyẹn wọn à kórira so ẹni tí ò bá dẹ̀ ti kórira ó máa ń ga ni òun náà ni ò jẹ́ wọn ó lọlẹ̀ látìgbà tí wọ́n ti ń bá iṣẹ́ fújì bọ̀ látìgbà títí dèní mo fẹ́ káwọn èèyàn kọ́ sí dáadáa lára wọn. mo rí pé ẹ lọ sí Ìjẹ̀bú-Igbó níbi àná mọ́ ọ̀sẹ̀ ń pé ẹ lọ fún ti bàbá wa Haruna Ìṣọ̀lá mo tẹ̀ wá ń wò ó pé aláàjì yìí ẹ kò ń ṣe pé ó ní fújì ni wọ́n ẹ tún gba ìjẹ̀bú lọ kí ló dé kí ló dé ṣé ẹ gbádùn bàbá ẹ bá mi sọ. alhaji musiliu haruna ìṣọ̀lá ọmọ egógó jọ èèyàn mi ni ìmọ̀lẹ̀ mi ni èèyàn dáadáa ni musiliu haruna tó fi dórí ẹ̀gbọ́n gbogbo wọn pátápátá alhaji gani haruna ìṣọ̀lá torí àwọn tí mo tiẹ̀ ti lọ ó pọ̀ irú Wàsíù tó jábúrò Musiliu gbogbo wọn pátápátá mo ti torí wọn lọ ilé ni mo lọ o àwọn àgbà nìyẹn bàbá wa Haruna Sọlá Bello Sọlá lọ ń ṣe ni lóde o kò tó ti lé o ẹ̀yìn kulé lọ́ta wà inú ilé la ṣe ní gbé ọmọ tá à ń lùlù bàjẹ́ tó bá dùn bàbá wọn ni ó máa jó fada ìṣọ̀lá haruna ló lórí gbogbo wa. bàbá ìmọ̀ràn fọ́wọ́n olórin ọ̀dọ́ tọ́hún náà ṣe ń bọ̀ tọ́ ń rí yín tọ́wọ́ pé ṣé fújì mèrèǹgè náà rèé tọ́dẹ̀ wà ládìjọ́jọ́ ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. ìmọ̀ràn mà kó oríṣiríṣi ìmọ̀ràn mi sí wọn ni pé ká má ṣe nǹkan tí wọ́n á ká dẹ̀ wò pé ẹ̀sìn wájú ó ní tẹ̀yìn máa ń wò tó fi máa ń sáré ká má fi gọ̀gọ̀ kó má di màá ntọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà kò kí ń lẹ́yìn tó dáa o nǹkan tọ́lọ́ ń bá pè ní tẹ̀dá tẹ̀dá níbi ayẹyẹ bàbá wa alhaji ìyọ̀dá sàwábà làwà ní top one gardens nílùú ìbàdàn mo dẹ̀ ti ní àádọ́ àwọn àgbà olórin àádọ́ àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́wọ́ bá bàbá wa ṣayẹyẹ mo ti wà pẹ̀lú kan náà wọn bàbá mi báyìí ẹ̀ wá tún lè sọ̀ǹkan tó wọn ń pa bàbá lọ́jọ́ ìbílẹ̀ ni mo kí n bàbá mi bá ń kí ọ̀rá alẹ́ bá mi dárúkọ ẹ̀fọ́ ara alẹ́ tán wòye. Kọ́ládé Àlàbí ni ó kọ tí èmi ń jẹ́ èní ni ọjọ́ kọkànlá oṣù kọkànlá ní ọdún two thousand and twenty one gbogbo wa wà ní ní Top One Garden níbi tí a ti wá ṣe àjọyọ̀ ọ̀kan nínú àwọn àgbà onífújì Alhaji Isiaka Ìyàndá Sawaba Sawaba jẹ́ni tí ó jẹ́ ọmọlúàbí èèyàn wọ́n jẹ́ ọmọlúàbí èèyàn Alhaji Isiaka Ìyàndá Sawaba ìdí tí wọ́n fi jẹ́nìyàn náà ló mú gbogbo wa péjọ pèsè síbi láti wá bá wọn yọ̀ láti wá bá wọn ṣayẹyẹ táyìn náà bá dẹ̀ wo gbogbo àwọn àgbààgbà onílù ló wà ń bí gbogbo àwọn àgbà pèdèpèdè ló wà ń bí lẹ́ẹ̀kan sí èmi náà jákan nínú ẹni tó wá bá Isiaka Ìyàndá Ṣàwábàyọ̀ fún ayẹyẹ ọjọ́ bí ẹ̀. irú ìwà wo lẹ rò bí àwọn olórin míì náà lè rí kọ́ tọ́tún lè rí tìmú nínú ìwà bàbá wa Alhaji Isiaka Ìyàndá Ṣàwábàyọ̀ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní Alhaji Isiaq Àyàndá Sawaba wọ́n jẹ́ ọmọlúàbí bó ṣe wù kéèyàn jẹ́ wọ́n ní ọ̀yàyà wọn ò ń ṣe ọkàn wọn ò ga wọn ò láfojúdi èèyàn ìdí náà nìyẹn tó àwòkọ́ṣe yẹn náà la fẹ́ káwọn onífújì yòókù bó ṣe wulẹ̀ kéèyàn wà lókè bó ṣe wulẹ̀ kéèyàn jẹ́ kéèyàn máa ṣe jẹ́jẹ́ kéèyàn ṣe bí ẹni ò jẹ́ nǹkan kan èèyàn lásán èèyàn ẹ wo gbogbo abáṣepọ̀ tó kì í ṣòwò ni wọ́n gbé fún gbogbo wa ìdí ìwà wọn náà ló mú gbogbo wa wá síbi ìdí ni wípé wọ́n ti ń ṣe látẹ̀yìn wá nígbà tí àwa ò tiẹ̀ nígbà táwa ò tíì jẹ́ nǹkan kan làwọn ti jẹ́ nǹkan kan a ò tíì jẹ́yàn táwa fi jẹ́yàn àwa ò tíì lókìkí táwọn fi lókìkí a ò tíì ní nǹkan kan táwa fi ní nǹkan kan ìwà wọn ló gbé gbogbo adébílẹ̀ ní kí àwọn onífújì tó kù káwọn náà máa wo àwòkọ́ṣe yẹn bó ṣe jẹ́ nìyẹn àdúrà ní ṣókí fún wọn bó ti sọjọ́ ìbílẹ̀ ni wípé wọ́n á ṣọ̀pọ̀ ọdún láyé sà. àdúrà mi sí alhaji isiaka ayanda sawaba náà ni wípé ní ṣókí ìgbà ọdún ọdún kan ni àwọn tí wọ́n ṣe seventy ni wọ́n ṣe eighty àwọn tí wọ́n ṣe eighty ni wọ́n ṣe ninety wọ́n á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ayọ̀ nínú owó nínú ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà àti ẹ̀mí gígùn bó ṣe jẹ́ nìyẹn ṣe níbi ẹjọ́ bíi bàbá wa ìyànda sábàánà la wà nílùú ìbàdàn ẹ̀ẹ́dẹ̀ gbogbo ẹ ti ń dùn tó ń láàrin adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo ti wà pẹ̀lú kan náà wọn àwọn bàbá àgbà tó jẹ́ wípé kọ́lọ́bá mi fọ̀rún kẹ́ olóògbé Dr. Sikiru Barrister àwọn ni wọ́n bá bàbá yìí ṣẹ́ àwọn lọ́wọ́ nínú band bàbá tí wọ́n ń ṣètò yẹn bó ṣe ń lọ wọ́n wà ń bí pẹ̀lú mi báyìí màá jẹ́ kó darí kan fún ara lé bàbá mi ẹ kú mẹ́ta ẹ kúrọ̀ lẹ́ o ẹ ṣe gbogbo èèyàn àwa nìyẹn mo kí gbogbo ara lé o mo lè kí gbogbo àwọn táwa níbi ayẹyẹ bàbá wa sàhábà fọjọ́ ayẹyẹ ọjọ́ bí wọn ọjọ́ wọn á da lẹ́jú báyìí lọ o. ṣé o tó dọ́mẹ̀ tàtẹ̀ kílẹ̀ lè sí ìwà awolẹ̀ òròbí bàbá ní kílẹ̀ fẹ́ sọ́n pa bàbá. èmi ni ẹnjìníà late dr tiwa ní Barrister nígbà ayé wọn èmi àtàlà ìjẹ́lójú wájú wáyé ń báyìí so eh, wọ́n da sí mi gan-an torí ọ̀gá mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n they are so nice torí máa ń wá wọn lọ́lé wọ́n máa mi wá a máa ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ gùsù mi gan. ẹ bá mi ṣe àdúrà ní ṣókí fún wọn bọ́tẹ̀ ti seventy lè ní pé wọ́n á ṣọ̀pọ̀ ọdún mo ṣe làdúrà fún wọn pé ọjọ́ wọn á dalẹ́ ju báyẹn lọ wọ́n á ṣọ̀pọ̀ ẹ̀ láyé wọ́n á ṣe eighty wọ́n á ṣe ninety wọn ò ní kọjú kú lọ lágbára Ọlọ́run wọ́n á jẹun ọmọ bẹ́ẹ̀ làwọn àlọ́ tá à ń sọ̀rọ̀ náà lágbára Ọlọ́run. àdìlẹ́yìn ká ìsísà wà bá mi bàbá tiwa. àdìlẹ́yìn ọba sá wà bá mi ìyànda débi. ọjọ́ ti ń pa àgùnbọ̀ ọjọ́ ti pẹ́. ìyọ̀dá sáà wà bàbá àbí tó sọdún. tẹ́gbẹ̀ máa wọlé máa ra àbá o ọlọ́sùnkàbí mi tẹ́gbẹ̀ máa gbẹ̀sẹ̀ ní kọ́kọ́ o. jàgàbá ṣé jàgàbá ni àtàlàbí mi ṣì náà mẹ́yìn o bàbá púpọ̀. gbogbo ìbàdàn náà jàgàbá lẹ́ẹ̀kọ́ sí i mo sì ti wí mi èèyàn wá. akẹrẹ mi. bá bẹ̀ ọmọ ìyá bẹ̀. wábìlà ìtàwíìkì alábí mi máa ń wọlẹ̀. ọ̀nàrẹ́bù ṣínà mi alábí ó. bàbá pupa gbogbo ayé kí ẹ mọ wọlẹ̀ mọ́ rọra. ìgbà tí mi ń bẹ ní Kánádà lamẹ́ríkà alábí mi ṣì náà alábí adé mi ṣì nẹ́nẹ́ jagaba mo lọ́lọ́run bẹ̀rù ọmọ ìyá bẹ̀rù. صبي وامري اليوم akérèmí ìlérí olúwa ọrùn láti ṣe òun mèrèké lẹ́ẹ̀kan sí ó ti ń ṣe tipẹ́tipẹ́ ṣùgbọ́n twenty twenty three ìlérí olúwa òyì ó tó ń ṣe lórí akérèmí mi jàgàbá alọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ ọmọ ìlú rẹ̀. ẹ̀yàn bá ẹ̀sùn mọ́ mi ń bí àwọn ọmọ ẹgbẹ́ onífújì pa alápátá fẹ́ rí yín wọ́n fẹ́ ṣe presentation kan àìdè o kí n tó máa kàdù sí wọn ní báàdì o balẹ̀ ọ̀rọ̀ mi ìyọ̀ǹda ẹ̀sùn wọn ẹ̀sùn mọ́ wa ń bí gbogbo nǹkan fẹ́ ṣe kò jù ṣẹ́jú mẹ́ta lọ. àwọn ọmọ yín fẹ́ rí yín bí ìsísá wà bàbá mi yọ̀ǹda. ẹ kú ti ní ìyọ̀ǹda mi máa wo olè àríléyànká. ẹ nígbà náà níbi ayẹyẹ ọjọ́ bíi bàbá wa alhaji ibẹ̀ la top one garden báyìí adẹ̀tí ní gbogbo wọn àgbà àgbà wọn ti ń wọlé mo wà pẹ̀lú kan náà wọn bàbá mi báyìí náà màá bèrè lọ́wọ́ wọn ọ̀hún náà tún sàn kọ́tọ́ náà lè sàn pa ọmọlọ́jọ́ bí bàbá mo kí yín sà. ọ̀túnba kọ́lá ọ̀làdìpọ̀ lórúkọ mi ó máa ń pè mí ní bàbá gaddafi. ẹ ṣe sà torí bàbá aláṣẹ wà ń bí kí ni nǹkan tẹ̀ mọ́ ń pa bàbá tí ó tó ìgbà tẹ́ ti mọ́ abá ah we've been together for a long time èèyàn ọ̀nà ti ọ̀nà ọ̀nà jìn tá a ti ń bára wa bọ̀ I can call him to be one of my friends when I say friend he's a friend and we've been together for a long time ọ̀rẹ́ mi pàtàkì ó ju àwa lọ ìnẹ́jọ bọ̀ ìwọ ẹ̀ kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó ju everybody lọ so ọ̀rẹ́ ni wá ẹ̀gbọ́n mi ni and we are together for long and I love his music right from one side. course, when we are mentioning Fuji musicians, original Fuji musicians, I think uh, it will be in the first three. After Barista Akola, if you read any other person, every other person tell us about. Uh, ìwà wo lẹ́rù bọ́ọ̀mù èèyàn lè rí múnú wa wọn táwọn ẹ̀rọ bọ́ọ̀mù olórin lè mú ìwà wo lẹ́rù bọ́ọ̀ lè rí dìmúnú wa Alhaji Sawaba. ìwà ìrẹ̀lẹ̀ very humble a person ara ẹ̀ náà ló fa ń sìn ìwà ìrẹ̀lẹ̀ tó ń bá léèyàn wà humble èèyàn dá sábà humble èèyàn kankan kò ríyàn fín kò jọra ẹ̀ lójú and without the up and down So ti rí nílé ayé ẹ̀ kò kanra body, kò ní kẹ́nìwọ̀n kan máa ń lọ bí tiẹ̀ so it's been a very upright man right from onset and up to now he is still. àdúrà ní ṣókí fún wọn ní ìtàn ìṣọjọ́ bíi ẹni àdúrà ni pé kọ́lọ́n jẹ́ ká rí pẹ́ kọ́lọ́n lọ́ra ẹ̀mí ẹ̀ fún wa kọ́lọ́n jẹ́ kó lè tún máa fi orin sí wa lórí bó ṣe ń sí wa kò sórin ẹ̀ tí ò ní kò sórin ẹ̀ tí ò ní nǹkan tó máa dì mú so kọ́lọ́n lọ́ra ẹ̀mí ẹ̀ fún wa kọ́lọ́n jẹ́ pẹ́ fún wa kó má pẹ́ sínú yà pẹ̀lú bó ṣe rí at seventy tó rí báyìí then you him at hundred ẹ̀ dẹ̀ ní mọ̀ kó ti sixty so ṣíàmánu onífújì nìbàdàn wọ́n fẹ́ ṣe presentation ẹ̀bùn tó gbé wá fún sàwa àbàrà Abíọ́dún ẹ bá mi gbé fún bàbá wa happy birthday to you seventy years for sako yọ̀dá Amẹ́ríkà náà bàbá gbogbo wa ẹni kú ò ní kú láéláé àwọn ọmọ olóríire alálùbárí káwọn ń bẹ tẹ́ bí báwọn ọmọ bá ti wọ́n sẹ̀mí tó ń tọ́jú yín ìyẹn dáadé mi kò ní kú láéláé àtẹ̀mí náà tí mo jọ́ máa rí lẹ́yìn aká mi ìhun ò ní kú gbogbo ní fújì lápapọ̀ a ò kú máa yín lójú ẹ̀yin náà ẹsẹ̀ one ten tẹ́ ẹ bá wá ṣe one ten tán ká má bàa máa ṣáyé lóòrùn àwọn àjẹ àdúgbò kan máa mú yín lọ sábà wà bàbá mi o. ọ̀gá ọlọ́mọ bá bẹ̀ ọmọ ènìyàn. Eré ìyàrá jáde bí rè ọlọ́run níbi kankan. sún síwájú Àyìndé mímí èdèdè kó rí stéèjì yìí kó mọ pátápátá ẹni tí ò bá ní nǹkan kan ṣe ń bí Àyìndé mímí èdèdè kó sún fún wa pátápátá. amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ìlú Ìbàdàn la wà Ìbàdàn wa kí n yín o níbi ayẹyẹ ọjọ́ bíi bàbá wa Alhaji Yọ̀ǹda Sàbá la wà Garden ẹ bá a ṣe ń ṣe lọ́dọ̀ wa káàkiri là ń lọ pàápàá tó bá jẹ́ pé mọ̀ bàbá wa

pátápátá ọlọ́run ní tí ó bàjẹ́ o. ẹ̀yin ni Ṣèyí Mákindé gbogbo onífújì nìbàdàn. àwọn ẹnìkan jẹ́ gọ́ ẹnìkan jẹ́ pírẹ́sidẹ́ǹtì ẹnìkan jẹ́ gọ́fúnà tó jẹ́ Ṣèyí Mákindé èmi wá jẹ́ alága lábẹ́ chairman mo jẹ́ chairman lábẹ́ Ṣèyí Mákindé fún ẹ bá mi sọ ń pa bàbá wa Alhaji Yọ̀ǹda Sawaba kí nìkan tẹ̀ mọ́ ń pa wọn ó tó wà ó tẹ́ ti mọ́. bàbá mi dáadáa ni o Alhaji Yọ̀ǹda Sawaba mo kọ́kọ́ gbàládùra fún ọdún kan ni mo ti ń gbọ́ orin wọn látìgbà tí mo ti wà ní kékeré wọ́n kọrin kan pé pátá olókùn ọ̀tá apákò ó fún wọn tán o pẹ̀lú pátá ẹ̀gí gan ní gbogbo àkókò yẹn mo máa ń bẹ lọ́hùn wípé kémi náà ò tó wọn kí n tún jù wọn lọ tí wàá mọ̀ wípé ọlọ́run ó kádàrá gbẹ̀mí àti wọn a jókòó gẹ́gẹ́ bíi baba sọ́mọ baba dáadáa ni alhaji yanda sawaba abiodun wọ́n dẹ̀ ní èrò ọkàn tó dáa sí gbogbo ẹgbẹ́ olórin pátápátá jákèjádò nàìjíríà so n tí mo máa ń pa wọn nìyẹn. kí lẹ́rù ìwà wo lẹ́rù báwọn èèyàn olórin tó kù náà lè dìmú nínú àwọn ìwà Alhaji Sawaba ìwà wo lẹ́rù báwọn olórin míì náà lè rí dìmú nínú wa. ẹ nǹkan tí mo rí bẹ̀ ni pé ṣébí mi ìjà ló máa ń dálẹ̀ ẹ oníkálukú ló ní ìwà kọ̀ọ̀kan àti àbùdá ẹ̀ ẹ̀ tí kẹ́ni sìn báyìí so ìwà ẹnìkan ò ṣeé kọpí ṣùgbọ́n ìwà tọ́lọ́run bá ti dá mọ́ ní kálukú nìkẹ́ni yẹn ṣe kíni kó tẹra mọ́ dáadáa níbi tó bá kù sinamá ti sọ fún un kó mọ́ tẹ́ láti tún ibẹ̀ ṣe so kò mí fẹ́ rí ẹni tó lè sọ pé òun lè kọ́pí bálàdì yẹn lọ́sàn-án bá ṣe lè rí a lè kọ́pí wọn ṣùgbọ́n ó ṣeé ṣe ká má gbìyànjú tó wọn a kàn lè kọ́pí ni. àdúrà ní ṣókí fún wọn ní ìtọ́sí seventy lẹ́nu. ẹ alájìyàn lọ́sàn bá mo kí yín pé ìgbà ọdún ọdún kan ọlọ́run tó láyé tó lọ́run yóò bá mi dá ẹ̀mí yín sí ẹ̀ ní rojú ẹkún ayé òní bọ́bàtọ̀ fọ̀sẹ́nu ọ̀nà lé yín wọn ní fọwọ́ burúkú mú yín létí ká gbogbo ọmọ tó tara yín jáde pátá wọn ó yáre mọ́ṣáláà ọ̀la kọ́tà éèlà abẹ́là eliasim orúkọ tèmi ni abdulgafar àyìnlá òjọ̀wẹ́ alága fuman fún gbogbo ilẹ̀ ìbàdàn ẹ máa wo nígbà tí nígbà tí tv ẹ máa wò dáadáa ọlọ́run níjó bàjẹ́ o Fullman Unity ilé aláyọ̀ ayọ̀ ni. jẹ́ kí kádàrá mi balẹ̀ mọ́ jẹ́ kí kádàrá mi balẹ̀ mọ́. àyíndé adé nílùú Ìbàdàn. nínú àṣẹ ọlọ́run ọba ló dẹ̀ dá mi sí ìbàdàn láti bẹ̀rẹ̀ pẹpẹ n ò fìgbà kan sùn ló èkó rí kí n pé mo kó lọ síbi àyìnlé mo fi àwọn tó ń bẹ lẹ́kọ̀ọ́ mo fi wọ́n sí èkó àyìnlé kan ṣayé mérégé ń bẹ ní ìbàdàn àyìnlé wàláì ó ń bẹ ní ìbàdàn tó fi ń ká. ó ń bẹ ní Ìbàdàn tó dúró dédé mèrèké ní Ìbàdàn ìdè o bí mo ṣe rè kó mi kì í ṣe kòmèkó. lẹ́ni bí bàbá wa ìyàndá sáwà bàbá ṣe ń bá wọn ṣayé Òṣùpá di ó ti débí lọ́wọ́lọ́wọ́ ó ti ń bí. Ala aláomi súlẹ̀ Adékúnlé mọ̀láìkà náà ó ti ń bẹ̀ ń bí lọ́wọ́lọ́wọ́ òbèsèré àbáàsì ó ti kọrin bí lẹ́nìí ó ti débí alájì àyìnlá mi ń kára sí ọláyọrí gbogbo alájọ ń bẹ̀ ní kalẹ̀ níbí alájì àsìsùn ẹgbẹ́ tó di gbogbo ilé mú lẹ́yìn ikú agbájẹ́ lọ́la mi bàrúsà àti o bẹ́sikó mi àti ìsúná ti débi wọ́n ti kọrin àdìsá ọ̀wá àlà gbogbo wọ́n ti débi láti lọrin nílùú àfọ̀njá òmèrèǹgè. eré ọjọ́ ìní eré mi ni àyíndé mèrèǹgè dérí gbígbé. lójú mi o eré tèmi àìdé mi mèrèǹgè bàbá wa ló ń sayẹyẹ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àìdé mèrèǹgè lóríṣiríṣi iná bẹ̀m̀bí. Ariola lọ mímì àmọ́lé mo kí yín ṣìfọ́ládé àlàbí adé o àyà gbogbo nàkì ọmọ balẹ̀ oṣù fòrò kí wọ́n bẹ̀ alájí bóyá ga ìyẹ̀wò mi. amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ìlú ìbàdàn la ní top one gardens fún ayẹyẹ ọjọ́ bíi legendary alájí isiaka ìyàndá sàwábà a ti wà pẹ̀lú kọ́nù ambassador nígbà tí báyìí ẹ à ń gbowó fún wọn ọ̀kẹ́ máa ń gbé pé wọ́n sign contract àmọ́ ẹ mọ anthem tó máa ń lọ yẹn tẹ̀ ń gbádùn yẹn ẹ mọ̀ kí bàbá ló fún wa bàbá dẹ̀ tó wà pẹ̀lú wa báyìí inú wa dùn tá wọn bàbá o mo kì í sà èmi náà kí gbogbo onígbà tí o. ẹ bá ń kọ́ olólùfẹ́ yín káàkiri tọ́hún yìí báyìí. ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣe onígbà tí ẹ ti ń fẹ́ràn wa nígbà yẹn náà lọ́run máa bẹ̀rẹ̀ sí fẹ́yìn náà nígbà tí àwọn náà rẹ̀ nǹkan ni tó dáa. ẹ wà ń bàdàn torí bàbá wa Alhaji Isiaka Ayọ̀ǹda Sawaba mi ìmọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ nípa bàbá tó ń ṣe seventy years lẹ́nu. ẹ kò sí kan tí fẹ́ sọ ju pé ká ṣe àdúrà fún wọn ni pé ọlọ́run ọba tó jorúgbọ́n àlàáfíà tó dẹ̀ fún wọn ní ayé tó ń rí ayé lòdì sí òní gbà padà kíákíá ní ìgbà tó nígbà tí wọ́n ṣe eléyìí ọlọ́run ọlọ́jọ́ ènù àtúnjẹkọ́ra ayé wọn tún nítumọ̀ sí kọ́ máa ṣe eléyìí nígbà tí wọ́n ṣe eléyìí kí nǹkan wá tán nígbà tó ń ṣe eléyìí ni kí nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ní dáadáa fún wọn gbèsè ayé ká túbọ̀ rí wọn pẹ́ kó má fàárẹ̀ lò gbà kò sí nǹkan méjì tí n fẹ́ sọ nígbà tí mo sọ̀rọ̀ ju báyìí náà lọ. aláìlú àmì ìwọ̀n bóyá ó níwà méjì kan tẹ́ mọ̀ ń pa bàbá tọ́wọn olórin míì náà lè dìímú nù wá bàbá. ẹ nígbà tí wọ́n ṣe ń ṣe dáadáa anybody ò ní rí nǹkan tí ò dá sọ́npa wọn èmi ò rí aburú kankan nínú tí wọ́n ti fi gbà tí wọ́n ṣe. fọ́wọ́n ọ̀dọ́ tọ́wọ́n náà fẹ́ ṣe music eh, tọ́wọ́n yìí tán fẹ́ràn yín tí wọ́n lè súnmọ́ yín báyìí àbáṣe súnmọ́ yín báyìí kí lẹ fẹ́ sọ fún wọn ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọn wọ́n fẹ́ gbọ́ látẹnu. gbogbo nǹkan tá a bá ń ṣe lé ayé àfẹ́ ká fi ìtẹríba ṣe àfẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run ṣe àfẹ́ ká fi ayọ̀ ọkàn ṣe nígbà tí ẹ̀dá bá ti ní yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run adébí tó ń lọ ọ̀dọ̀ aṣọ lọ. pàtẹ́wọ́ ẹni ká fi ṣe ìtìlá lọ́jà. ẹ bá pàtẹ́wọ́ fún Ṣẹ́rẹ́jú Àdùkẹ́ ọbabìnrin kò ní bàjẹ́ ọmọ ìyàkú ẹ̀gbẹ́ olórí gbogbo arúgbó èmi àti ìyá sára làjọṣe kéèké àti ìyá ọpẹ́ èmi àti ìyá wọn. lọ́gọ́rùn-ún méjì àtogún àti márùn. a mọ̀ sọ lóòrùn. ìyànjá náà yóò sì lò bẹ́ẹ̀. gbogbo wa tó lọ́gọ́rùn-ún méjì pàtẹ́wọ́ fọ́dọ̀ ó lè ẹ lọ ju ayé ẹ má jẹ́ mẹ́rin kó nìkan mo wá tó pásítọ̀ ní sábòkà látà wà bí náà dúpẹ́ pé àsìkò nídùnnú abádúpẹ́ abáláyọ̀ abáyọ̀ ayọ̀ náà. ìgbìyànjú àwọn ọmọ sáré lóòrò tí wọ́n bá sì gbàgbé ilé ẹ̀wọ̀ lọ ni. olùwà ṣèpìlẹ̀ mi jẹ́ kèmí ọ̀rà ìwúlẹ̀ ẹ̀dá mi ò bẹ̀rẹ̀ ṣèpìlẹ̀ mi. ìbẹ̀rẹ̀ rẹ̀ ò dàbí òkú. Pẹ̀lú ọ̀rọ̀ ṣe kọjú sùúrù, ewúrẹ́ àìsàn ṣe é mú. igi lógún adébísí lè mọ́ lórí. yọ̀dá o sàábà mi ìyọ̀dá o wọ́n ti ń bẹ níbẹ̀ ká tó dé o. adékọ̀ bá wọn níbẹ̀ tó dúró déédéé o. wọ́n sì tún bẹ̀ ní ibẹ̀ ẹ̀ẹ́dẹ́kúnlé. títí sábà bá bá mi ìyọ̀dá dé méjì bá fàlà bàbá ara wájú. ara wájú kọ́ máa lọ sílẹ̀ ṣẹ́ o dẹ́kunlé o káwọn adáhùn bá làbà o. etí ni ìkáwà sí iye wẹ́ẹ́ ikú ni ìkáwà sí àgbà ṣẹ̀rámọ̀ kẹ̀kẹ́ ń ṣe bí akin bí akin àwọn àgbà wá sì máa sọ̀rọ̀ àwọn àgbà wá sọ̀rọ̀ bí òní múlẹ̀ táwọn àbá sì ní ìdájí lójúmọ́ bá má má di ibà wọ́n sọ ọ́ di ní ìyẹ̀wò ọmọdé ló ń ṣe ní àgbà kì í ṣe yòó ẹ̀yọ́ ìjọba bá mi gbọ́ ọ̀rọ̀ yìí o.

don't, don't see ló yọ̀ǹda. fẹ́ kájọ lọ sọ́dọ̀ lágbájá báyìí kájọ fún wọn lálùjẹ kò wá tọ́ síbẹ̀ ó ní túnú tàbí tó sọ ní ká bá jọ fún wọn máa sọ tàbí ká bíbẹ̀ ṣùgbọ́n ẹ ti rí bí wọ́n ti súnmọ́ wọn sí ẹ̀ máa lápá ẹ̀ máa súnmọ́ wọn láìpẹ́ ojú bẹ́ẹ̀. ó sì ní ọ̀kadà bá mi mọ́ kiri rẹ̀ ó ti sí ní ọ̀kadà gígùn ó sì ní ọ̀kadà gígùn ó tó kẹ́ ó tó kẹ́ ó ti tán oríyànda òdùnà oríṣi ìsàwábà ìbò ṣùgbọ́n láyé ọlọ́run òpèmí o ìyànda òdùnà oríṣi ìsàwábà ìbò ṣùgbọ́n láyé ọlọ́run òpèmí o. bàbá rẹ bí sọ́ọ́dún òdùnà oríṣi ìsàwábà ìbò ṣùgbọ́n láyé ọlọ́run ìlẹ̀ṣẹ̀ fún wa ìlẹ̀ṣẹ̀ fún wa wàláyé ìlẹ̀ṣẹ̀ fún wa ìlẹ̀ṣẹ̀ fún wa ìbò ìdúró iṣẹ́ fújì ẹ̀yin lè ṣe ìgbẹ́ wa bàdé tó wá ṣe lò òun la tẹ́wọ́ gbé. ẹ̀yin lè ṣe fún wa ẹ̀yin lè ṣe fún wa ẹ̀yin lè ṣe fún wa ẹ̀yin lè ṣe fún wa gbogbo ìlú iṣẹ́ rẹ̀ fújì ẹ̀yin lè ṣe ìgbẹ́ wá bàdé tó wá ṣe lò òun la tẹ́wọ́ gbé. àwa la ní ṣẹ̀ṣẹ̀ ìrísìn àwa la ní ṣẹ̀ṣẹ̀ bí fújì ò ṣe ní dojú ẹ̀ délẹ̀ tí ó gòkè sí òbí ìlú tábà kò tábà ẹ̀yin lè ṣe aí Ele é Jeová, Ele é Jeová. o dúró sára fújì, ẹ̀yin lè ṣe pẹ̀pẹ̀ wá máa dé tó wá ṣe. Òun làtẹ́ wá lé. Ó jẹ́ sọ pé fújì será náà. àṣà wa èdè wa ìlú ìbàdàn la níbi tí a ti ń ṣe ọjọ́ ìbí bàbá wa alhaji ìyọ̀dá sàwábà ẹnàmọ̀kẹ́ káàkiri tábà ti ń lọ bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n wa yìí bàbá wa yìí wọ́n wà ń bẹ̀ ni torí pé ibi tó bá ti ń ṣe nǹkan ayọ̀ pàápàá tó bá jó ní fújì mo bá wọn gbà alhaji ẹ̀ adéròjú yẹ̀kínì bàbá mi mo kí yín sà ẹ bá ń kọ́ olólùfẹ́ yín káàkiri tó ń wò yìí. mo kí gbogbo ojú tó ń wò mí nínú ilé o ẹ ṣe o ojú oyún ní fọ́ o olúwa wà pẹ̀lú gbogbo wa o ẹ ṣe mo dúpẹ́. ọjọ́ bíi alhaji yọ̀dá sábà là ń ṣe ń bí lẹ́nìí ẹ̀yin náà dẹ̀rẹ̀ àgbà onílù ní gbogbo èèyàn mọ̀ tẹlifù fọlọ́gbé Ṣúgà Àyìndé Barrister kí lẹ mọ̀ ń pa alhaji yọ̀dá sábà ṣẹ́tẹ̀ mọ́ kọ́kọ́ ń pa wọn àwọn àwọn àgbà ọjà nínú onífújì ni wọ́n alájì sábà ò ṣe ọmọdé onífújì wọ́n ti wà tipẹ́tipẹ́tipẹ́ so ibo gan wọ́n gbé ọ̀dọ̀ alájì gan rí alájì barisa rí ní sọlọ so àwọn náà wà pẹ̀lú wọn rí ní láyé láéláéláé so wọ́n ń ṣe ọdún ni wọ́n wọ́n kì í ṣe àìmọ̀ fólóko nítorí ẹ̀ làwọn náà ṣe wá sí Ìbàdàn láti wá bá wọn ṣe àjọyọ̀ ọjọ́ bíi seventy years tán tí wọ́n ń ṣe. kí lè rò bí àwọn onífújì táwọn náà ṣe ń bá àwọn olórin irú ìwà olè rò bọ́ lè dìmú nínú ìwà láti yọ̀ǹda sàwábà kí lè rò bọ́ lè dìmú nínú ìwà wọn tó máa wúlò fún wọn. ẹ ẹ wọ́n níwà rẹ̀lẹ̀ wọn kì í fojú pààyàn rẹ̀ so wọ́n lawọ́ sí everybody so tó bá ṣe tó bá ṣe ìdáká nǹkan tó kà sílẹ̀ yẹn náà ni náà rí dìmú ó wá máa ṣe àṣẹ wọn láǹfààní so nǹkan tí mo rí bẹ̀ nìyẹn. <laughs> Eh, december eleven ń bọ̀ eh, december sixteen ń bọ̀ eh, èyí tí a mọ̀ pé láti máa ń ṣe ìrántí mr fuji ní ti ìtọ́ ṣe lọ́dún tó kọjá náà àjọwà ń bẹ̀ náà ni ó dùn ún lárinrin kí ni káwọn aráàlú máa retí ní ọdún yìí ṣé bó ṣe ń lọ náà ni ṣàtúmọ̀ ṣe àjọyọ̀ ṣàtúmọ̀ rántí bàbá náà ni kẹ́yìn sọ fún wa bó ṣe ń lọ eléyìí tó tẹ̀ wá ń bọ̀ lọ́dún tó ní twenty twenty two yẹn ó lágbára nítorí wọ́n fẹ́ ṣe Barry Fiesta twenty twenty two ní the whole world wọ́n dẹ̀ fẹ́ ṣe so ní February twenty twenty two déètì tó máa ṣe tèkó ó ti wà ń bẹ̀ déètì tó máa ṣe tìbàdàn ó wà ń bẹ̀ déètì tó máa ṣe ti Amẹ́ríkà wà ń bẹ̀ déètì tó máa ṣe ti London wà ń bẹ̀ so gbogbo àgbáyé náà ti fẹ́ náà ti fẹ́ ṣe so ìyẹn náà ó tún máa lágbára ju ten years gangan lọ pàápàá ṣùgbọ́n yé rí nìyẹn. ìmọ̀ràn fún àwọn olórin tó fẹ́ kọrin torí ẹ̀yìn tí lùlù ẹ ti pẹ́ ǹdíẹ̀ ìmọ̀ràn fẹ́ fún àwọn olórin tó ṣẹ̀ ń bọ̀ ìmọ̀ràn bá mi gbà wọ́n mọ̀ràn. ìmọ̀ràn tí mo lè gbà wọ́n ni pé tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀sìn àkọ́kọ́ ìwà rẹ̀lẹ̀ ẹ̀ wọ́n fi kúṣẹ́ wọn then wọ́n máa fojú di ẹnìkọ̀ọ̀kan so then gbogbo àwọn onílù tó bá wà lẹ́yìn wọn kó má ṣe wọ́n bí ẹrú because olúkálùkù náà ló ní ẹlẹ́dàá tiẹ̀ then ẹ wọn ọ̀dẹ̀ mọ irú ìràwọ̀ tó kún ìràwọ̀ tiwọn tó máa kún tó kún ìràwọ̀ tiwọn tó fi tí gbogbo ẹ̀ fi tí gbogbo ẹ̀ máa fi lọ sí òkè so wọ́n gbìyànjú pé wọ́n ṣètọ́jú gbogbo àwọn tó bá ń bá wọn ṣiṣẹ́ ìbẹ̀rẹ̀ tí fún wọn nìyẹn. amóhùnmáwòrán nígbà tí a èdè wa ìlú ìbàdàn la níbi tí a ti ń ṣe ọjọ́ bíi bàbá wa Alhaji Ìyàndá Sàwábà ibẹ̀ là ní Top One Gardens ibẹ̀ là wà tí fàájì ti lọ mo ti wà pẹ̀lú kọ́nà bàbá wa àgbà ọ̀jẹ̀ ni wọ́n bàbá mo kí yín sà ẹ bá mi kí àwọn aráalé tó ń wò yín sà. a kú déédéé àkókò yìí o inú mi dùn pé mo wà ní ibi ọjọ́ ìbí Alhaji Ìyàndá Sàwábà lẹ́nu nítorí pé kò sí nǹkan tí èmi àdìsá ọ̀wàlà bá ń ṣe nílọrin tí bàbá òkè ń wá inú mi wá dùn pé mi náà ò sí ní sàárè lẹ́ni tó yẹ páyé ni mo wà tí adẹ̀jọ́ wá ṣe kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí alájí yẹn dá sábà kó ṣe pípọ̀ kí ọlọ́mọ jẹ́ kí á wà tì kí wọ́n ṣe seventy yìí wọ́n á ṣe eighty á ṣe ninety wọ́n á ṣe hundred ọmọ wa ní kú fún wọn o àti gbogbo èèyàn tó wá síbí adúpẹ́ fọlọ́run pé àṣẹlẹ̀ àtúnṣe mi lágbára náà. kí lẹ rò bọ́ọ̀mù olórin ìwà wo lẹ rò bọ́ rí kọ́ tọ́ rí dìmú nínú wa alájí yọ̀dá sàwábà. Eh, nǹkan tí mo rí níwà Alhaji Sawaba tí àwọn èèyàn lè rí dìmú ni pé wọ́n níwà pẹ̀lẹ́ wọn kì í bínú tí èèyàn bá ṣe nǹkan tó bá dùn Alhaji Sawaba akọ̀kọ̀ wọnú akọ̀rẹ́rìn kò dẹ̀ nífẹ̀ẹ́ nìyẹn sínú òun ló fa tèmi àti Alhaji Sawaba àti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ti pẹ́ gan a ṣe ní Nàìjíríà dé lu òyìnbó kò sí níta àjọ dé mi ò bá àgàbàǹgebè lọ́wọ́ ẹ̀ kí dẹ̀ bínú so mo rọ àwa olórin tí àwa náà fẹ́ dàgbà gbogbo nǹkan tá a bá ti rí tó ń bí wa ní ká máa ṣe sùúrù because sùúrù máa ń tún nǹkan ṣe ni kò kí ń ba nǹkan jẹ́ ìmọ̀ràn mi sí àwa olórin nìyẹn. àdúrà ní ṣókí fún wọn ní pé bó ṣe ṣe seventy one ṣe eighty one ṣe ninety one hundred. lágbára ọlọ́run ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ bọ́lájí sàábà ṣe ṣe seventy one ṣe eighty one ṣe ninety one ṣe hundred ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀mí wọn kó dá lógbòdò lágbára ọlọ́run àti gbogbo àwa tí a wá síbí a ò ní jẹ̀ka àbámọ̀ pa wá síbí lè mí. ẹ ala. mi dárúkọ ilé ẹ̀kọ́ tí fún ara èmi gangan wà là ẹ má fojò pojò ẹ má fojò pojò mi lójó èèyàn lójó òjò a ò nìkan sọ̀tà ẹni ejiri ló pa ẹ má torí mi jìjà lára. ọmọ fújì eré ti yẹ ti yàtọ̀ to lè jẹ́ wá kásíkà ó lè bẹ́ sí ti dé. bàbá mi kò ṣe ṣà ẹ̀dọ̀gbọ́n bá mi ṣe pọ̀ bàbá mi kò tún bọ̀ wáyé ìwà tó rí dájú. ó lè kọrin fújì ó lè sọ̀rọ̀ ìgbẹ́. Jesus. àti àṣàwà èdè wa Topoan Gardens láwà nílùú Ìbàdàn tá a ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa Alhaji Isiaka Ayọ̀dá Sàwábà ànàmọ̀kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lórí pọ́ńbì tójọ́ wọn tilẹ̀ wá ń bì náà wọ́n ṣe kí ni wọ́n ti bá wọn pẹ̀lú kan náà bàbá bá ẹ pẹ̀lẹ́ sà ẹ bá ń kọ́ ara létọ́ ń wòye káàkiri. ọjọ́ òbí ṣe pàtàkì gan ọjọ́ ayọ̀ ló jẹ́ ọjọ́ ọpẹ́ lọ́jọ́ ìbí wa tó bá bá wa láyé ká dúpẹ́ ló tọ́ fọlọ́run sátì bọ́lọ́run ò ṣe torọ́jọ́ méjì ló ṣe pàtàkì láyé ẹ̀dá ọjọ́ àkọ́kọ́ lọ́jọ́ bí wa tán bí wa sáyé ọjọ́ kejì mo wá mo tún ti ń lọ ọjọ́ òkú ẹni bọ́jọ́ bí ẹni bá wà kó kádúpẹ́ ló tọ́ má sọjọ́ bí bí ẹni ṣọ̀fọ̀ lágbolé jẹ́ káyé mọ̀ pọ́ lọ́hùn kẹ́ ọ ó lékún lọ́dún orúkọ mi ni Alhaji Wasiu Àyìnlá Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Karachi. bàbá kí lẹ fẹ́ sọ fún abúlé à ń pa Alhaji Isiaka Ìyàndá tó ń ṣọjọ́ òbílẹ̀ ní ẹ bá mi sọ nǹkan fún wa tẹ́ mọ̀ tọ́wọ́n ará ilé ò ń pa wọn. Alhaji Isiaka Ìyàndá Sawaba ẹ̀gbọ́n mi ni bàbá mi ni olùtẹ̀lé mi ni role mi ni torí nígbà tó ń dé Ìbàdàn second Sawaba lèmi Wasiu Ayìnlá ń jẹ́ ń gbà yẹn second Sawaba tí Sawaba bá kọrin báyìí tó bá kọrin lọ́ba tó bá kọrin lọ́ba yìí tó bá kún di máìkì tó bá ti èmi síbẹ̀ báyìí tó fi máa délé wọn nígbà pé Sawaba kọ ló ń play wọn á pè Sawaba náà ló sì ń play ni that is why tí wọ́n fi pè mí second Sawaba ń gbà yẹn sàábà èèyàn gidi ni ó dẹ̀ nice tí sàábà tó bá wà lówó tó mọyé kan lè yàn kì í ná wọn ò wọn ò mọyé owó tó ìlà tó wó kọ à sàábà ìbà. ẹ bá mi ṣàdúrà fún wọn ní ṣókí ń pè tó ṣe seventy lẹ́nìí wọ́n á tún ṣe eighty wọ́n á ṣe ninety. ẹ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run wọlé ànábẹ́wò Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n mi bàbá mi yàrá sábà wọ́n ṣe seventy wọ́n ṣe eighty wọ́n ṣe ninety wọ́n ṣe hundred wọ́n ṣe one twenty èmi wọn adẹ́gùn kò ní gùn nínú ìbànújẹ́ nínú ọlá ẹ̀ráfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀. ẹ bá mi fi orin dárúkọ yín fún ara lè tọ́ tún wò yín. ẹ̀gbọ́n ohùn mi ni ẹ̀gbọ́n ohùn mi èmi láyé la wá sí ihò tí wọ́n ń wí èmi lọ láyọ̀ rí wá sí ihò tán pa ẹni tí ó fẹ́ràn mi dandan kó máa bú mi èèyàn tó dẹ̀ ń fẹ́ràn mi dandan kó pọ́n mi lé kò lè dìjà kò lè dìjà kò lè dìjà ìjọ tàbá pàdé o náà máa ríran wò. ìwà ìlú Ìbàdàn làwọn yìí ti bọ̀dọ̀ akínyìn yẹn ń gbádùn bó ṣe ń lọ ẹ níbi ọjọ́ bíi bàbá wa làwọn àgbà onífújì Alhaji Sawaba lẹ́yìn bẹ́ẹ̀ làwọn àtàdé ń ṣe fàájì ẹ wọn pẹ̀lú kan náà wọn ẹ̀gbọ́n mi wá ó tó tọ́ mẹ́ta tí mo nu àmọ́ inú mi dùn pé atúndà aláyà àtàláfíà hmm, wọ́n ní ọmọ ọmọ tó wá ní owó tó pọ̀ ni bàbá mi èwo lẹ tọ́lọ́run la ṣe. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olólùfẹ́ yín káàkiri. a kí gbogbo olólùfẹ́ apápátá lágbàáyé pé ojú tẹ fi wò wá kò ní fọ́ etí tẹ fi gbọ́ wá kò ní di ọlọ́run á sọ̀rọ̀ gbogbo adayọ̀ inú tí yàrá ń ṣe lẹ́nu àwa náà ọkùnrin wa ó gùn a lè ṣe bẹ́ẹ̀ á jù bẹ́ẹ̀ lọ yàrá náà oríyọ̀rìn yàrá náà wà pẹ́ á gùn. ó tójọ́ mélòó tí kílẹ̀ lè sọ́n pa Alhaji Yanda Sawaba fún ọ̀rọ̀ alẹ́ tán òun. tábàríkà máa sọ̀rọ̀ Yanda Sawaba a lè sọ tán tó gbé nu olé olórin tí ọlọ́run ṣàánú ìyàndá sábà wà kò sí nínú tí rò kì í sì dín ìyànnú so ìyàndá aláyé ìyàndá sábà èèyàn ni o ọlọ́mọdé ó bàjẹ́ fún kọ́lọ́n jẹ́ kó sọ̀pọ̀ ọdún láyé bàbá wa dáadáa ni tá a lè gbàgbé tó bá tó bá dojú nù fújì á wà lọ gbé ba bá làfẹ́ bá àdẹ̀sọ bá fẹ́ ṣe fún yóò dẹ̀ rí bẹ́ẹ̀ so ìyàndá èèyàn ni. ìwà wọlé ròbọ́ òun ní fújì àtàwọn olórin náà lè dìmú nínú ìwà bàbá wa aláàjì ìyàndá sábà. èyí tí ìyàndá sábà tí òwò tó kọ́ wa ni pé kámọ̀lé kámọ̀lé tí ò sọnù mo sọ ẹ tó bá ti lé tí ò sọnù ẹ tó bá ti pé kò ní pẹ́ tán so ìyẹn dá lọ́lọ́ fi ẹ̀mí rẹ̀ sí ládùn ní kò kò é ronú kì í lé tí ò sọnù àdúgbò lọ́wọ́ ọlọ́run káà onífújì náà ká kẹ́kọ̀ọ́ rẹ̀ nígbà tó dàdọ́jọ́ alẹ́ ọlọ́run wá pé kó máa jèrè ogun tó ti ṣe sáyìn àdúgbò lọ́wọ́ ọlọ́run. àdúrà ní ṣókí fún wọn bó ti ń ṣọjọ́ ìbílẹ̀. ọlọ́run ti ṣàdúrà fún yẹn dáa wọ́n tán bá ti bí tó bá ti di seventy ó di seventy yẹn a ti ṣàdúrà fún wa ṣe ń ṣàdúrà fún kálá ń ṣàdúrà fún à ń ṣàdúrà fúnra wa ọlọ́run jẹ́ mi yàn dáwó gùn ẹ̀mí wa gùn wọn ò ní gbẹ́gbó wàhálà tí wọ́n ṣe wọn ò ní jẹ́ lórí dùbúlẹ̀ wọn ò ní jẹ́ lórí wíṣíà pàṣẹ fẹ́ kórìí yóò rí bẹ́ẹ̀ fáwa náà àti gbogbo àwọn fújì ayé pátá láhàólà wàlá kúwátà ìlà ìlà. wọ́n tún bí dùn bá. ẹ̀yìn afúlẹ̀ ọgbà owó alùpàpọ̀lẹ̀ ẹ̀rù ọmọ. ẹ̀yìn afúlẹ̀ ọgbà ọmọ alùpàpọ̀lẹ̀ ọgbà owó tó bá ṣe òmìnira ló fún mi lọ́gbọ́n.

lè sọ pé wọ́n ní ìsìnkà lọ. ó yà pé sí ìlọ́jà fi ìtọ́ bá àwọn. olórí ẹbí ní àmì ìyá ọ̀gá. bí máa ń sún ó bẹ̀ ọ̀gá. Igbo gịnị na ya Jiri dana na ya ee Ife ya lo Ife dàbà kama ṣe lo yẹ Ọ̀rẹ́ pẹ̀lú ọ̀nba mo mú ọmọ ṣe wọ́n Jiri dana na ya ee Òní Igbo gịnị

Kopwa Garden náà la wà nílùú Ìbàdàn eh, níbi tí ayẹyẹ ọjọ́ bí bàbá wa eh, àgbà ọ̀jẹ̀ àgbà onífújì eh, Alhaji wa Isiaka Ìyàndá Sàwábà ibẹ̀ ni bàbá ti ń ṣe seventy ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bó ṣe dùn tó ńlá ni ni ẹ ti rí bàbá lórí nígbà tí ẹ rí bàbá tájọ jọ tájọ jọ síra wọn ẹ rí àmọ́ ẹjọ́ òbí là ń ṣe lẹ́nu bàbá mi mo kì í sà. ẹ ra sa o nígbà tí nígbà tí ẹ ṣe gbogbo ọjọ́ o ẹ ṣe àná ẹ ṣe òní ẹ tún ṣe ọ̀la alẹ̀. happy birthday to you sir igba ọdún ọdún kan ni sir. thank you very much sir. ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri tó wò yín. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri orígun mẹ́rin àgbáńlá yé ọlọ́run bá dúró tì yín o gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú ìbò pátá wọn ní gbòkú yín wálé o láṣẹ ọlọ́run àwa nàìjíríà náà nàìjíríà ò túbà yóò tùsẹ̀ fún gbogbo wa o a máa ṣe dáadáa ọlọ́run fún alẹ́ mi gbọ́ àtàláfíà ara. bàbá seventy years báwo ló ṣe rí lára yín sà ẹ jẹ́ kàn ara lé mọ́. <laughs> kò ṣe wàsá ọlọ́run wa lẹ́dùnmáà náà ló sọ mi àsìkò tí mo wà yìí ẹ mọ̀ pé afẹ́fẹ́ fẹ́ ìjíjà àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò rí wa gbé lọ sọ adúpẹ́ fọlọ́run ọba inú mi dùn lónìí púpọ̀. àwọn èrò pọ̀ ń bí tí wọ́n ti wá bá yín ṣe ayẹyẹ irú bàbá tó wà mí pé ìgalà wa àwọn ọmọ yín onífújà bá ṣàkàndé a lè máa kàn wọ́n lọ Saheed Òṣùpá ọgbọ́n kí lẹ fẹ́ sọ gbogbo ní fújì lápapọ̀ tí wọ́n dúró tì lọ́jà ayẹyẹ ni. bó ṣe yẹ kó rí nìyẹn torí pé kò sẹ́ni nǹkan tẹ́mi lóòkè dúró tì nù wọn inú mi dẹ̀ máa ń dùn gbogbo máa ṣoríire ọlọ́run dẹ̀ bá mi ṣe lónìí bí wàá mi wá dáa bí ò dáa òun lébi náà máa fi yà ọlọ́run mo dúpẹ́ o ẹ ṣe òun Elédùmarè. fọ́wọ́n ọ̀dọ́ tọ́wọ́n náà wá ń bọ̀ tọ́wọ́n náà ń ṣiṣẹ́ orin náà tọ́wọ́n náà ṣẹ̀ wá ń bọ̀ tọ́wọ́n wòyìn tọ́rin ilé báyìí ìmọ̀ràn olẹ́fẹ́ fún wọn tọ́wọ́n náà ṣe lè lo ayé kí wọ́n lò dáadáa bẹ́yìn náà ṣe lò. ẹ mìíràn tí máa fún wọn ni pé kán tẹpá mọ́ṣẹ́ kán múra ṣiṣẹ́ wọn kán dẹ̀ máa disappoint lóòtítọ́ àti lódodo irọ́ ẹ̀ ṣe nǹkan re àwa náà ti ṣe ń jọ̀ ń ta disappoint àwọn èèyàn ṣùgbọ́n tójú wárí lẹ́yìn ìgbà náà ó kọ́ wa lọ́gbọ́n so ìdí eléyìí mo fi ń sọ fún gba ẹyin onífújì kò ó ṣòun fújì nìkan gbogbo olórin pátá tó bá pè é láago mẹ́wàá aago mẹ́wàá àárọ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ make sure pé ti débẹ̀ láago mẹ́sàn-án àbọ̀ kò tí ẹ ń sìn so tó bá arrange every time arrange so wọn ò lè bẹ̀rẹ̀ àsìkò àsìkò tó fẹ́ tí wọ́n fún ẹ yẹn wọn ò lè bẹ̀rẹ̀ táwọn onípàtí ò bàtí ẹ̀ tí ready tó bá ṣe pé tó bá ṣe pé àwọn onípàtí ọwọ́ wọn ló máa kù sí òun kàn jókòó yóò máa wò wọn ni so bá àárín yẹn ṣe rí ni ẹ dákun gbogbo ẹ̀yin onífújì àti gbogbo olórin tó kù pátá mo bẹ̀ yín o ó ṣe pàtàkì púpọ̀ ẹ múra ṣiṣẹ́ yín ẹ má bójú ẹ̀yìn kò síṣẹ́ tí ò ní ṣòro ẹ táwọn iṣẹ́ kan ń bẹ tí ò ní ṣòro òun tọ̀ ń tara rẹ̀ jẹ ni so ìṣòro fújì ó yàtọ̀ sí ìṣòro jùjú ó yàtọ̀ sí ìṣòro àwọn iṣẹ́ míì náà lóṣìṣì bọ̀ gbogbo bó tilẹ̀ wulẹ̀ kó dé kádàwó dé tó gbogbo ẹ̀ pátá la máa borí láti. bàbá orin díẹ̀ lẹ́nu yìí mo fẹ́ gbọ́ ọ lẹ́nu ọ̀jọ́ bí ẹ bá mi fẹ́ orin díẹ̀ kó má pọ̀ olólùfẹ́ yín náà fẹ́ gbọ́. gbogbo ẹyẹ èèyàn mi dáhùn wo mi ń lé pátápátá ojú owó ní ìpànìyàn ẹ̀ ṣàmì àwọn ayé ò ní tẹ ó àṣẹ.